No, no, no. But wow, okay. Oh yeah, yeah, yeah, yeah. Eh? Ah, Mommy, eh? Mommy, say your daddy, you kill Jack. Dad is wrong. My dad was there. I thought manager. daddy, manage daddy, team. daddy, is daddy, Mommy, daddy, oh, Dad, <laughs> oh, <laughs> daddy, Dad. daddy, ah. You are welcome to Nigeria. Thank you, mommy. Bẹ̀rù lọ fẹ́ sọ mi lẹ́yìn ni. Bẹ̀rù lọ yàrá wa bẹ́ẹ̀ yẹn jàre kó bẹ̀rù lọ síbẹ̀. Ó dẹ̀ pa fún mọ́ Finally, you welcome. Home sweet home. Ah, you are welcome again. Ah. Jókòó, jókòó. Ó jẹ́ ìwé ló dé bẹ́ẹ̀ ní pé ṣó yàtọ̀ sí ìjọ bọ̀ dáàdì mọ́mì ẹ ṣe mí o. kí la ṣe. ó di point kan ẹ kò abandon mi sọ̀hún ẹ pè mí ẹ tí ẹ mọ bí ṣe ń leave ẹ kàn ṣàfimílẹ̀ on my own why kí ni mo ṣe fún yín. wo kò rí bẹ́ẹ̀ o kì í ṣe pé àbájọ. you are welcome you are welcome you are welcome. ẹ jẹ́ yọ́kẹ́ tó ń lọ wá pàtó náà sọ́dọ̀ náà á sọ̀rọ̀ tá a sọ kò kì í ṣe bẹ́ẹ̀ o nǹkan tí bàbá ẹ̀ rò ní wípé ká fi ẹ́ sílẹ̀ ká jẹ́ kó fọkàn sí ìwé ẹ̀ tó ń kà because tá a bá pè lọ tá a bá pè ẹ̀ kó o ò ní fọkàn sí ohun tó ń ṣe lọ àti wípé òun fẹ́ mójútó tó bá dé iṣẹ́ kò sí ìjókòó fún ẹ bó ṣe wà yìí sí ti ṣètò iṣẹ́ sílẹ̀ fún ẹ bó ṣe dé ìkó bẹ̀rẹ̀ iṣẹ́ ni. seriously. yes yes. ẹ ẹ ládé báwo la ṣe máa bá ń tán ṣé bàrà lábẹ́ ẹ̀ èmi kàn fi pé ó bẹ́tà kó concentrate lórí education ẹ̀ that's why ti ṣe sọ fún mọ́mí ẹ̀ pé kó má máa fi fóònù lé ẹ kiri ìlú òyìnbó tó wà kó fi ẹ sílẹ̀ kó kàwé ẹ you should know that we love you. I love you too. I love you. That's fine. Báwo wà ní wọ́n á ròyìn fáńdì? àwọn ìwé ńkọ́. ẹ mọ wà bẹ ṣe lẹ́yìn náà ti débẹ̀ rí dáadáa sókè lẹbi. àwọn olójútọ wà láàbì yẹn òtútù ti pẹ́ honestly daddy honestly. alo alo ah wakilu wakilu èmi rẹ mo ń sọ̀rọ̀ sọ fún ìdá àṣẹ wípé àjọ máa ṣe ọdún ìgúnnu ṣé o ti gbọ́ déédéé tó fi ń ṣègunu tó fi ń ṣe ètò ìgunu látàrí kí wọ́n rà sílẹ̀ ìdílé wa pàpà fẹ́ jáde <laughs> wọ́n gbà ọ̀tẹ̀ ẹ̀rẹ́ máa mọ̀ pé ọmọ olígunnu rẹ̀ ní jìnnà bó jìnnà bó. bàbá járe ni dírẹ́bà. ẹ ìjà yóò rí ẹ tiẹ. bàbá járe ni dírẹ́bà. bàbá mo rí pẹ́ẹ́ ti fọ mọ́tò látàárọ̀ tó yẹ kẹrẹ̀ ti jáde ẹ wá jókòó síbi ẹ̀ ń fẹ́ la ṣé ẹ jáde mọ́ ni. máa fẹ́ la èmi ò mọ̀ pé lákìyèsí èmi ò mọ rú ti ọmọ ìṣẹ̀ṣẹ̀dẹ̀ láti Amẹ́ríkà yìí o wọ́n ti ń porúkọ rẹ̀ ọmọládé mo ń fọ mọ́tò jẹ́jẹ́ òwò abá mi òwò apẹ́ ẹ wọ́n bèbí lọ́mi pé iṣẹ́ kí tèmi nínú ilé yìí mo pé harí láti ìgbà yóò ti dé kó orí mi pé mo ń gbé bàbá rẹ lọ mo ń gbé bàbá rẹ bọ̀ ó ìmọ̀ pé dírẹ́fà ni mí mo pé dírẹ́fà ni ara yóò máa dáhùn ó kò lọ tó o bá gbọ́ tó sọ ó ní my father was was playing but life he is playing confused controversy lọ́mọ yẹn jẹ́ nílé yìí o controversy gidi kò dẹ̀ tí mo rí èèyàn tèmi náà jẹ́ tí ó ti yé lẹ́sẹ̀ yìí èmi tí mo ti gbé bàbá rẹ̀ láti jẹ́ ọjọ́ yìí tí nǹkan kan kò ṣe wò wá pé bàbá rẹ̀ fi ẹ̀mí rẹ̀ ta fàlà ó fẹ́ ẹ̀mí rẹ̀ ta káìtì kíkó ṣé mi ìran máa gbé ìwọ káàkiri èèyàn náà kò ní jẹ́ kí wọ́n la pa èmi ló bá gbà ló bá jáde fúnra rẹ̀ ó tiẹ̀ wàá mọ ohun tó sọ tó dùn jù báwa yóò máa dáhùn iye mi ti dàgbà n kò lè pẹ́ kú mo ní ẹ́ ọsọ àgbẹjọbọ èmi mo sì di yàrífọ ikú kẹ ní ọlọ́ọ̀ kò ní jẹ́ láíláí à èmi ìjẹ́ pé máa bá kan rìn kése ìyá mi wà nífọ̀ ó pé kínní. ẹ̀dì ẹ̀dìkú báyìí ẹ̀dì ẹ̀dìkú báyìí ẹ̀ kéde máa wù náà ọmọdé ọmọ kékeré ni ọmọdé ló ń ṣe. ìjẹ́ ti ń ṣe kó tó dé láti aburú what exactly is your problem? Eh? Láti ẹ̀kọ́ mo wà bẹ́ẹ̀ yẹn mo blow horn. Ṣé o máa sọ fún mi pé etí ẹ̀ di ọ̀gbọ́n kan tó ń ṣẹlẹ̀ ní ayé ni? Àwọn ọmọ mi lọ ní kí n lọ wo mi. Bómi yẹn ṣe kú mo yẹ̀yẹ̀ tì. Bí ṣe ti tán, òun náà ni mò ń bọ̀ wá sí géètì yẹn. So ìgbà tó wá lọ sídìí omi yẹn, o gbọ́ pé èèyàn kan hàn. ẹ mo gbọ́ bọ́ mi ò gbọ́ dáadáa bí ṣe gbọ́ náà ni mo ṣe tètè wá yẹn. orúkọ olódò yẹn lódò tí ọ̀. kí ló ṣẹlẹ̀. idiot yìí máa nìyà. mo wá ń ta alátẹ̀kọ̀ mo blow on mi mọ́ tó kó ṣí ara ẹ̀ lọ àti kó máa ṣókè òṣì. má bá ọ̀rọ̀ ọ̀rọ̀ mú wò ló sọ lẹ́nu kí ló ṣe é gan-an. kí ló dé tó ń ṣe gbígbẹ́ òun kí ló máa ń ṣe é gan-an wàá dẹ̀ máa rúgàgẹ̀ wàá máa rúgàgẹ̀ ó dẹ̀ tẹ́ jẹ́jẹ́ kí ló dé wọlé tó bá kọ́ máa máa gbé lóyún ìbò ni tí wàá lẹ̀ wá pọ̀ ṣó jẹ́ bí ẹgbẹ́ ẹ̀. mọ́mi ṣé ọ̀rọ̀ tí mo sọ òye yín ni. o kí ló fẹ́ yé mi bẹ̀ bí ọba ṣí géètì ṣé yẹn ló yẹ kó máa máa sọ fún wípé kí ló ń ṣe máa múra kiri ṣé kòkò ṣó kó rìnrìn dọ̀tí ni. Ah, lade lade look here what's your problem kí ló dé ìwọ ló kọ́ wọn lọ sí ìlú òyìnbó ni wàá dé máa ṣe gẹ̀rẹ́rẹ́ aládùúgbò ṣé ẹni tó fọ́ létí ṣé gbẹ́ndẹ̀ ẹni what's your problem what's your problem Oh, ò dẹ̀ wojú kó wò ó pẹ́ ní ojú ẹ lọ ìnéèjì má kó bá wa náà bó ṣe ṣe ń lè i'm sure bó ṣe máa ṣe ń ta nìyẹn jẹjẹjẹ náà wọn ni kọ́kọ́ ló kọ́ máa lọ sílùú èyìnbó. ó ṣe kó tí òdàbọ̀dé gbá wí èdè èdè èdè bá mi wí. ẹ kí ni ò bá ṣe kí ni ò bá ṣe what's your problem wọn ló kọ́ máa lọ sábúròdù ni ah, ó jẹ́jẹ́ kí kankan sí mi Oh, oh, ó oh, ah, what's your problem ẹ̀ náà ó ti yé mi. ó bá yí ẹ kó yí ẹ. ó ti yé mi. kí ló dé. ó jẹ́ máa bá sọ̀rọ̀. wọ́n wọ́n tó bí tẹ̀ wọ́n lọ́wọ́ ṣe. ó jẹ́ máa bá sọ̀rọ̀. kó máa bá sọ̀rọ̀ tọ́ ọ̀rọ̀. yọ ọmọ máa fún mi dára. Ládé Ládé kíre sìgá ó ń mu sìgá. ẹ wo ẹ fi mí lẹ̀ jàre ẹ fi mí sílẹ̀ kí ló tiẹ̀ dé gan-an ìfẹ́ ẹ ti fẹ́ yà mí wèrè nínú ilé yìí ẹ ti fẹ́ dorí mi rú i mean an ordinary gate man lásán lásán lè ń bá mi wí fún and oh God. Maybe you should have cigar. Oh, yes. Cigar. Kim, Kim. Eh? Lade? Mo dáhùn. Ẹ gbà. Mo dáhùn. Mo dáhùn, mo God's willing, next week Tuesday, by the grace of God. Next week Tuesday? Yes ọmọ reason ti fi béèrè ìbéèrè yẹn. ok. aiki ń dà mí láàmú ó ní ìdánwò ọjà and èyí tó wà lọ́wọ́ ti tèmi wọ́n ti wá kó so mo dẹ̀ sọ fún yín pé kọ̀ǹténà ọ̀rẹ́ mi kan ń bọ̀ tó bá dé màá jẹ́ kó rí gbà náà jà yẹn. bámi fún ní assurance tuesday yẹn kò ní yẹ gba ó lórí ẹ̀ lè pè mí tó wọ́n. à ń sọ̀rọ̀ business kan ni mo á wí pé tá a bá ṣe tán màá pè ẹ̀ nílé. èmi náà ti béèrè yín wọ́n lẹ́wà ní ilé. ẹ ra sà gbogbo ilé tó ẹ̀lẹ́ sà yẹ sà ní kọ́ ó wà ẹkújọ́ mẹ́ta ó tiẹ̀ láti wà. dádìládì adé ṣe nǹkan kan tó jọ mí lójú mi ò mi ò tí ì rírú ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí o ah, ìgbà tí mo rí gan ṣe rí ràbẹ́ ni pé ṣe lórí mi ti sọnù kúrò lórí mi mo dédé bá Ládé tó mu sìgá ah, ẹni ò ṣe yà. Ládé wo. Ládé wa kan náà ni. Ládé ó mu sìgá. ó ń fa sìgá ni ah, mo ní kí ló dé tó ń fa sìgá ó ní ẹ ẹ nítorí wípé à ń bá òun wí fún gateman orí òun wá tanná lẹ̀ òun fẹ́ fi step down ni mo ní Ah, in fact. jọ ìbò ló ti mu sìgá yẹn. sí ti rúùmù bí ló ti fà á mi ò gbádùn báyìí ọpọlọ mi kò tiẹ̀ mi ì tiẹ̀ mùsùmùsù tì mo ròròròrò mi ò ríru mo gbégbégbé mi ò rí bí gbèsè. wá kékeré láti pé kan ròkò tó bá dàgbà tán máa máa gbẹbọ ni níṣẹ́ ni kẹ́ ẹ àfà létí o kẹ́ ẹ sọ fún pé irú nǹkan báyìí ó bójú wí o you have to let her know obìnrin bìnrin á létí gbọ́ lágbára ọlọ́run ṣé kẹ́ ẹ pé wọ́n náà wọ̀n. <laughs> Eh, kí ló máa ṣe kí ló ń try láti ṣe yẹn. èmi ò tiẹ̀ mọ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ bọ̀bọ̀ yìí ẹ́ eh, àbí àdìbò ṣe é ṣe pẹ̀lú ẹ̀ ó dẹ̀ pakuru mọ́ pakuru mọ́ pakuru mọ́. Eh, Ah. Ah. Um, Sherry, I realize my birthday is coming up and none of you is saying anything. Ẹ so I'm going pa birthday me, and I want mi ti pè mí láti UK want to pè mí láti US I want to Nigeria, I want to pay me. báwo mo ṣe fẹ́ ṣe mi ò lè explain for. Um, Ladi, I'm my pé birthday in ń bọ̀ lọ́nà. Èmi personally mo to arrange for àwọn owó kan fún birthday. Wow. Yeah. <laughs> but um, unfortunately, I need to around enjoy. A ń lọ sí South Africa. I need one important meeting Then pẹ̀lú mọ́mí ẹ̀fẹ̀ lọ tá a fẹ́ lọ fún mi. A ní Why? Um, a lọ fún meeting bẹ́ẹ̀ ni. Ah, ah, Dádì, mọ́mí báwo lẹ ṣe máa ń ṣé South Africa tẹ́ ń lọ yìí wà important ju birthday mi lọ ni. ó ti rò kò sí nǹkan kan tó important ju ẹ lọ lọ́wọ́ wa ẹ̀ tó kọ̀ yẹ pé bí lè ṣe jù déètì yẹn ti wà lẹ̀ fún wa kó tó di pé bẹ́ẹ̀tì tiẹ̀ ó sún mọ́ so kò dẹ̀ sí nǹkan kan tá a lè ṣe sí àfi ká lọ síbẹ̀ yẹn. ẹ ẹ lè change déètì yẹn àbí. kò ṣe change bàbá ti ṣètò owó sílẹ̀ fún ẹ èmi gan ti support kò ti support kò sí problem. I'm not happy. Um, no no no no no no um, a gbọ́dọ̀ lọ eléyìí a gbọ́dọ̀ lọ um, let's do it this way um, tá a bá dé eh, àwa tún bẹ́ẹ̀ dé yẹn ṣe fún ẹ how about that. Hmm? Mm, I'm not happy ìwọ ah, ọ̀rẹ́ yé mi ọ̀rẹ́ yé mi torí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ dé yẹn náà ni kò sí eh. wàhálà a máa bá mu. fbc lọmọ. fọkànbalẹ̀ kò sí wàhálà ah, ọmọ ọlọ́jọ́ ìbí. ṣé ṣe ti láti àwọn abẹ́. bolo tún dà. afẹ́jáde. ẹ tuntun lọ nìyẹn ní mú mi lọ ni. sọ̀rí ah, èdè eléyìí kọ́pù ni wọ́n sọ pé kó wá wọ́n sọ pé fámìlì níjẹ́ tó bá kàn fámìlì à á pè ẹ́. ládìí ọ̀wẹ́ bá a mú kọ bọ̀ torí mo trust mọ́ mi wọ̀n ní mọ́ ẹni tí wọ́n á fún mi o. ẹ kò sí problem abẹ́ ẹ mú bọ̀. dádì mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó dé láti UK in case ẹ lè dé kẹ́ má bà mí lé ṣe ọ̀rẹ́ ọkùnrin àbò obìnrin. ọ̀rọ̀ ah, ah, trust me na obìnrin ni. mo trust ẹ o ṣọmọkọmọ i trust you ẹ má pẹ́ o. ó ṣàṣọrọ ẹ̀ di bébì ṣá gbogbo dẹ́ta bá ti ń lọ ó ti tẹ̀lé wa lọ ni. bébì ni jọ̀ọ́ jọ̀ọ́ jẹ́ ká jọ̀ọ́ wọlé bébì ni. kókó ètè dé o ló bá kó wọlé wọn ló wà lé. ọmọ mi lẹ ọmọ mi lẹ má pẹ́ o. ọmọ yín lẹ ẹ̀yin náà lẹ bàjẹ́. àjọ tó wà tí bàbá ẹ ti agbára tí o lápá. olúwa mi o àlọ́dọ̀ àbó sún àwọn òbí o àbí o kẹrẹ́lá Hey, Ansela, ẹ dákun ẹ dúró de ẹ sẹ́rí mo ní ọ̀rọ̀ kan pàtàkì tí mo fẹ́ bá yín sọ ni sẹ́rí ní àná ni lolúwa mi bá pè mí ah, bí ẹ ṣe pè mí àyà mi já pa eh, gbogbo rẹ̀ mímí ni pé <laughs> bóyá wọ́n yan ìwélé ńlọ kọ́mọ̀tẹ̀ pé mo tún ti sẹ̀nu mo ní mo tún fẹ́ rí sẹ́mi àtìgbà tí wọ́n pè mí lẹ́nu ẹ̀yìn ẹ̀yìn múkaílà o ẹ̀yìn pẹ́pẹ́sẹ́ o ẹ̀yìn látàsìkò ilẹ̀ o àwọn tí bá fi kún owó iṣẹ́ rẹ o. Eh, inú mi wá dùn ah, mo ní olúwa mi yóò dáa fún yín <laughs> ẹ wò ara mi kàn yá gágá yẹn mo wá ní kí n sọ fún yín ẹ lè bá ń dúpẹ́ lọ́wọ́. ẹ ẹ dúpẹ́ ẹ serious ṣé torí ọ̀lẹ́ ṣe wá dá mi dúró lápò nǹkan ń wọ́rí yẹn. ẹ mọ̀ pé yín ní kẹ́ni sèlí ni ẹ ṣe mo dúpẹ́ ni mo ti ń jẹ́ tí mo ti mú kí n lè dúpẹ́. ìjókòó tí mo tún yóò tó jẹ́ ìjọba alájọ fún pé ó tún ó tó ìlú láti jó oṣù mélòó yìí.

ẹwọ ẹwọ ẹjọ nítorí Ọlọ́run kí ni nǹkan tá à ń ṣe ń bí ládẹ lórí rẹ kó sọ fún mi bí ládẹ. báyìí báyìí. very bad very bad là ṣe ń bí ládẹ yìí ẹjọ torí àwọn wo la ṣe ṣe ń bí lálẹ́ torí ẹni wo nìkan la ṣe wà ń bí lálẹ́ yìí. ọmọ ayé èèyàn wa àti wa aláàtì ti wá. nígbà mo bẹ̀rẹ̀ àsìkò yìí pé celebrant wa people clap for celebrate this Naija. okay oh, now, nígbà yìí tí celebrate ọkọ bàbá yẹn tó bá mi fi orin gbé wọn wọlé. one or two things lálẹ́ yìí ọbẹ̀ dúpẹ́ lọ́wọ́ yìí ọbẹ̀ wá bí lálẹ́ yìí ẹ̀jẹ̀ bí ṣe fún wọn báyìí. Hello, wonderful people. Hi, hi. I appreciate your presence tonight. Thank you. Irú kan báyìí la màmá bára wa ṣe. Àmì o. Thanks for coming. Thank you. Thank you. Ẹ má tẹ̀wọ́ mi. Olùpadà fún ọ. Ní báyìí tí àwọn olórí wa náà tó ń pẹ́ ní agodo táwọn èèyàn náà wá dé wà níbi táwọn rẹ́dì láti jó lálẹ́ yìí àwọn wà ní pé akójọ wa Dámiláre Blacky kó wá fún wa jẹ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́. mad mad yéwọ. ìwọ tó bá mọ̀ pé o tẹ̀lé ọ̀rọ̀ dájú sọ ọ̀dọ̀ àwọn òtẹ̀lé ọ̀rọ̀ olóṣèlú alẹ́ mi sì sọ̀rọ̀ lọ́ba ìdílé yẹ loud dábìláàrin ọmọlá let's go tẹ fújì dábẹ́ ìjọba tí mo fi lé lóde gẹ̀lá lájọ bá dé ojú ọmọ mi láti dé ojú olè mi láti dé báwo ló lè dé kúrò.

ọ̀rọ̀ mọ́tò fún yín máa gbẹ̀yìn lọ jù báyìí o àfọwọ́bìbí olóṣè wọlé máa ní kẹjù jù báyìí o lórí sáwọn sáàkù sáré ọmọdé wọn fà kókò kólé fújì dábẹ́ ìjókòó tí ojú lé lóde alájọ pàtó olùwó lórí ìlà àtijọ́ olùwó lórí ìlà àtijọ́ ọmọ fún olùkẹ́kọ̀ọ́ ètò olùkẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ máa jọ òbí lójú lọ́wọ́ fún ọ̀rọ̀ àti ìyẹn ló fọ́ bọ̀ Kókó lọ sí àwọn sọ́kọ lọ́wọ́ ìdá. Kọ́lá ti wá ní ìjọ bàbá àmàṣà. Kọ́sá náà sì ń sọ́kọ́ ní ìkẹ́lẹ́ ti gbá òrò gbogbo. Ẹ̀wọ̀n abáwìlá àánú ayé mi lè ti gbá òrò ọ̀rọ̀ ti gbá òrò gbogbo. Ẹ̀wọ̀n abáwìlá àánú ayé mi lè ti gbá òrò ọ̀rọ̀ ọ̀jà. Pàrọ̀ mọ́tò fún ìbàdàn ilẹ̀ ti gbá

àwọn ọmọ dájú dájú kan sọ. àwọn ọmọ náà ẹni tó bá wọn tó yìí tó ju ìjọba ti yára ètò àtìwọlé fọkàn lọ́wọ́ kọ́mọ pẹ̀lú ìyàwó fọkàn lọ́wọ́ tó bá ti rẹ ìyá bàbá bàbá ọ̀sán ọ̀sán ló ti sọ́mọ́tò ìtàn rẹ̀ tó dáhùn àgbàdo àgbà ayé mi ló ti dá yìí ó jai padà mọ́tò fún yìí máa jẹ́ ilé ti dá yìí ó máa fún òbí tó lóṣù wọlé máa ní kẹtù ti dá yìí ó. lórí sáwọn sáàkù sáré àwọn ọmọdé wọn fọ ọmọ fọ. Daddy, why now? Why what? Ah, it's unfair. Ṣé nǹkan tó ṣe yẹn Ah, nobody has told me to speak now. Ah, excuse me. Ṣé o ní nǹkan Show nǹkan tó kọ̀ are you happy now. hello hello Show me ń gbọ́ mi báyìí ẹ mo ti gbọ́ nǹkan tó sọ ọ ẹ mọ̀ tẹ́ máa ṣe fún mi báyìí tẹ́ bá ti dé ìta níwájú ta ni ẹ ṣáà pè mí máa bọ̀ táwa báyìí ẹ ṣé ó dàbọ̀ Tókẹ́ mhm. fún mi ṣé ẹ rí Bọ́lá ti tó lórí bẹ́ẹ̀dì látàná ni tí kò tẹ̀ ta tí wọ́n kọ̀ wá mú dín kọ̀ jókòó pa síbẹ̀ ẹni kò sọ nǹkan láti pẹ̀ta ti dé. èmi ò tẹ mi mọ bóyá èèyàn kan ń di because nǹkan tí mo ṣe lórí fóònù yìí ó wà very important ju pé kí n máa wò bóyá èèyàn kan ń di lọ òun kò dì mí kò òun kò sọ̀rọ̀ ni ìyẹn ò kàn mí. báwo ló máa ń sọ̀rọ̀ báyìí náà wàá kàn máa sọ̀rọ̀ bíi pé kinní ó tiẹ̀ fíìl fún àbèrè pé kí ló ṣe anyway kò lè yẹ torí ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣi tó ń tì èmi ni kọ́kọ́ rẹ̀ tó máa ń ṣílẹ̀kùn ẹ̀ tó dẹ̀ máa ń tì. bọ́ọ̀lì bọ́ọ̀lì my bọ́ọ̀lá ti tó fúnra ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà. Eh, ẹ ẹ jọ kẹ́nìbọ̀dì má ta sí mi ṣé ìwà lẹ́yìn rò pẹ̀wù lójú ara yìnyín àbí torí pé ó pe dressing code kí n dẹ̀ sáré lọ kí n lọ gẹ̀ẹ́tì tèmi ẹ dẹ̀ sá lọ mi lọ́wọ́ torí pé fẹ́ lọ ṣàtẹ́nu àbí. how many hours ló kàkà dúró dúró fún over two hours òde kí ló dé Dubai ló ti lọ́ọ́ aṣọ ni. bàbá tí mo lọ bímọ sọ̀rùn ni. wait wait bọ̀ pati wọ́n ti sọ fún wa ó kù oṣù mẹ́ta kí ló mú ẹ tó ti ra white ẹ sílẹ̀ kí wọ́n ní káwa máa dúró díẹ̀ nípò wa white kì í jọta lẹ́sẹ̀ ìnáwó gan. ọmọ bọ́ọ̀ ló fẹ́ kówó fún mi. Dubai ló ti ah, sọ̀rọ̀ ọ̀rẹ́ mi hmm. má ṣe yẹn ó dáa má bínú. tó bá rí celebrant ìwà tó wù fún gate man lánàá ó wọ̀sì débi pé tí wọ́n ọkùnrin ẹ bá lọ mo mọ̀ pé ẹnu ẹ ò kí ń dúró wàá sọ̀rọ̀ àbí kẹ̀ kó dín nǹkan míì sí ẹ lára hmm. ṣe ló lọ ti gate mile sínú pool i don't know òun ló tó agbo ká òun kálukú ṣe mú ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tó fi fẹ́ nìyẹn. orí mi ló mú un. ẹ ti wá dúró náà ẹjọ́ ṣé torí pé bàbá ọmọ yẹn náwó àbí torí pé ó nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ ló yẹ kó ti gate mile sínú omi ni kò tẹ̀ wáyé mi báyìí. nìkìnnì lady yẹn stupid ó bàjẹ́ ṣé torí kó jọ mọ olówó kí ló dé kí ló ṣe mm. ẹsẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ ni kí wọ́n máa lówó ní ayé yìí ṣé tó bá lówó ṣé kò ráyè ìwà ni kí ló dé lédi ẹ bàjẹ́ gan o. àbá olè máa ń sọ̀rọ̀ báyìí ó ti máa ń sọ̀rọ̀ jù kí ló máa ń ṣe ṣé ò lè gbẹnu ẹ ẹnu ẹ kò lè clip ara wọn báyìí ni ìwọ gan tó kì í ṣọmọ bàbá olówó àmọ́ bó ṣe máa ń ṣe tó máa máa kó gbogbo apárù báyìí tí bàbá ẹ̀ bá ní owó tí bàbá gẹ̀ ọ̀yẹn nu mo mọ̀ pé wàá gbére ẹgẹṣin tó ju ẹ lọ. mi ò lè ṣe bẹ́ẹ̀ yẹn. o lè ṣe báwo. má dàá lóhun gbogbo èèyàn sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀. ẹgbà mi ṣé bíṣì ni ẹgbà mi. kí ni. ti like it ma post a link and so on me yes hmm? i like it yeah. this guarantee na never see you my pressure dey like calm me down wọ́wọ́. I get on to me, oh. Never ever leave me for crash, oh. oh, oh. Girl, you they make me shiver, oh. Girl, if you leave us over, oh. With you, I get no honor, oh. I want to be forever, oh. Ó lè ń ṣe ẹ̀ ń browse. Ẹ mo máa ń wo pics dáyà ní píìsì yẹn ni. Mo náà wò ó ti rí. Ó ṣe fine. Ẹ post ilé lè fa. Àmì post ilé ìdí mi ti tóbi jù ń bẹ. Ilé oh. ni màá post. Ẹ wo wà òkè. Make fóònù ẹ̀ rìn. owó ìfẹ́ gbé kọ́ ẹ̀ rẹ̀. ló ṣẹlẹ̀ gbé náà. ládé ló pè ọ́ lórí. mo mọ̀ pé òun ló ń pè mí ní ìfẹ́ pé kí. ó yá gbà kó pè kẹ́. àti mi táyà mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ṣe gbé kọ́ sí. èyí kan fóònù ìgbà tí kò kọ́ wọn bẹ̀rẹ̀ sẹ́gun mi. ṣé ń jà ni. sísọ yẹ kẹ́yìn náà mọ̀ mi nà pé mi ò ṣe oníwàhálà yẹn sílẹ̀ kí ló ṣe. ẹ bá rí ìwà tí ládé wù lọ́jọ́ birthday tí mo lọ in fact ó bí mi nú gan seriously ni ẹ believe wípé gate man wọn ó gbé wáìnì wà yẹn fẹ́ bù fún mi pé kí n mu by mistake ó kò dá sí mi lára ah, kò sẹ́ni tí ò lè ṣe mistake right bọ̀bọ̀ ah, yẹn dẹ́ ni sister ẹ̀ má bínú o the next thing tọrẹ mi máa ṣe ni pé ó kò fún ní forty ni ah, the next thing akànbá get man nu swimming pool mo wá pè é mo ní ayé ò báyìí náà o lè sọ pé nítorí pé wọ́n ti jọ́ ọmọ lówó torí pé bọ̀bọ̀ yẹn jẹ́ just gate man o dẹ̀ fún ní fọ́tí tó tó yẹn mo dẹ̀ sọ fún ó dẹ̀ ṣe ń ruga ẹ wo inú bí èmi o ìbínú lèmi fi kúrò bẹ́ẹ̀ ní tèmi. ó fọ etí ẹ torí pé ó da wáìnì sí ẹ lára ìwà yẹn náà kò díẹ̀ káàtó nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn tí ẹ̀ bá ní pé kò ń wò ó pé nǹkan tẹ́ni ṣe fún mi ó dùn mí ẹni tó ṣe nǹkan tó dùn yàn lénìí o má ṣe nǹkan tó máa dùn mọ́yàn lọ́la mo kàn tó ṣẹlẹ̀ ń sìn mo fẹ́ kó pè padà kò yẹ. àwọn tí ìjà yín gbọ́ sẹ̀ wá. pé jọ ti lè ti lè. ọlá yín ló jẹ o àjẹgbẹ ah, kí ni o fẹ́ pè fún. òun bínú òun náà bínú. àlè dọ́gba náà. Hello, Lade. Mo rí miss call Okay ìṣẹ̀ṣẹ̀ wa ń bẹ̀ mí sí kí n má bínú ṣé ìwà tó wù lọ́jọ́ yẹn dà me like ẹ̀ now it's a woman being like you and nobody is above mistake ah kò kí gbọ́ràn mo ti gbọ́ mi ò bínú mọ́ mo ti gbọ́ mo ti gbọ́ màá wá ọjọ́ wo ọ̀la ọ̀la ọ̀la tó bá di lọ́la màá wá all right go take care nígbà tó pè é sí ṣùgbọ́n ti mọ nǹkan tó ń ṣe pé kò dáa gbogbo èlè jọ òlè jọ díwà olórí ńlá ó mọ̀ pé ó máa ránṣọ sórí ni gbogbo èlè jọ gbà yẹn máa. mọ́mọ́ báyìí kọ́ ni ó máa rí lọ. ẹ rántí fèsì. mi ò rántí. ṣebí èmi lè ṣèṣì da wáìnì sí lára ní ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ah, by mistake. Ah, ah, àǹtí ẹ máa bì kí ni máa wò mo ti ń wá bí mo ṣe máa rí yín láti jọ yìí kí n ti ẹ̀bẹ̀ yín mi ò bẹ́ẹ̀ kí lọ́njọ́ yẹn ni ẹ má bínú. ẹ má bọ̀dà èmi gangan ni mo ní kí n wá bẹ̀yìn because ìwà tọ́rẹ́ mi wù lọ́jọ́ yẹn mi ò like ẹ̀ because mi ì like ẹ̀ ìwà ìwà yẹn ó bí mi nú gan seriously ìdí nìyẹn tí mo ní kí n wá fi bẹ̀yìn kẹjọ ń tún ọlọ́run kẹ má bínú even though up till now gan mo ṣe ń bínú sí i. ẹ wù àti ẹ má rò bẹ́ẹ̀ ṣe rí tí ò bá sí wà tẹ́mi wù jọ yẹn ọmọládé ò ní ṣe nǹkan tó ṣe yìí èmi gbọ́ngbọ́n ni mo jẹ̀bi gbogbo ẹ ẹ wò ẹ má bínú ìkẹrẹ máa wo ọmọládé ò lè wá sí ilé o kò sẹ́ni kankan lé báyìí. Ah, èmi ò torí ọmọládé wà mo ní kí n wá bẹ̀yìn pé kẹ má bínú ọjọ́ àti pé kẹ tó lè fún mi ní fóònù nọ́mbà yín pé kí n lè má pè yín ká lè jọ máa sọ̀rọ̀. fóònù nọ́mbà mi kí n fún yín ká jọ máa sọ̀rọ̀ lórí fóònù àǹtí jẹ́ sọ fún ọ̀fun ṣé gbogbo ìgbésí ayé mi gbogbo orin ayé mi kò kọjá ẹnu géètì àti yàrá kólóbó tẹ̀ wù mí ẹ̀ tọ́ fún mi yẹn èmi ò lẹ́yìn kí mi fẹ́ pé kódà mi ò ra káàdì gan rí mi ò pe yan rí mi ò ní <laughs> àbí mi ti bá wù ẹ fọ́ ni ẹ má wọ̀rí ẹ fún mi má máa pè yín. kí fún yín nọ́mbà mi náà. mo rí miri. mírèkù mírèkù ṣé di tó ṣàdá ni. yàgò mírèkù ilé yóò dá kò dá rárá ẹ mọ ọmọbìnrin tí mo ṣèṣì dá wáyé sí lára níjọ́ bẹ́ẹ̀dì ọmọládé yẹn tí náà fi ṣáde tì mí yẹn. sarah sarah mo rántí. òun ni mírèkù tí mo rí ló bá padà wá bí bó ṣe kọ́ sílẹ̀kùn mo ní ah, ah, ẹ̀wọ̀n ilé o òun wá bẹ̀bẹ̀ ni mo ní bẹ̀bẹ̀ kẹ̀ èmi ló yẹ kí bẹ̀yìn yẹn ìpèsè o ìwà tọmọládé wùjọ yẹn kò tẹ́ òun lọ́rùn kì í ṣàbá sọ̀rọ̀ òkè fún òun nọ́mbà ká máa jọ péra wa ní báwo pé ìpàdé ọlọ́jà ta sí mi lẹ́nu bíi tí mo ti bẹ́ẹ̀ ló mọ̀ ń gbà mí. ọ <laughs> wá fún un. fún kínní èmi ò dá lóhùn o. Ah, ẹ gbà mí ò mọ̀ bọ̀rọ̀ jẹ́ o ah, ah. ṣé òun mọ̀ pé tó bá dá fá ní fàfà mọ́ra ni ìwọ òun gan ní tàfà dànù. ebe yìí olóyìnbó náà lẹ sọ̀rọ̀ opportunity lè lè tètè máa kó mọ́ra ẹ gbà mí. ìyá kòkó ojú mi wò ní pẹ̀lú ẹ̀wọ̀n owó lówó owó àwọn tó máa ìwà tó máa wù. ìgbà tó wá sojú mi ńkọ́ ṣé ìwọ ọmọládé ló fẹ́ fi wé ti Sarah ọ̀gbẹ́ni tètè pé padà kẹ́ máa jọ sọ̀rọ̀ fẹ́ sotigbọ́ ọgbà bọ̀dà jẹ́ sáré lè mọ ọmọ mi wá. lóòrò lóòrò ló máa kọ́ mi iṣẹ́ ni ọmọ yẹn yẹ́sì mo ti wà lẹ́nu iṣẹ́ yìí. ọ̀dà. akílódé èdè èbòdè sẹ́dọ̀bọ̀ kílódé. ẹ wo kí ló ń porúkọ ọmọ tó wà nulẹ̀ yẹn ládé àbí kí lórúkọ ẹ ó bẹ́tà kẹ́ wọ́n ọ̀nà ẹ o ṣé òun ló máa kọ́ mi iṣẹ́ mi ni àbọ̀ ọmọ yẹn yẹ́sì mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ni tí mo wọlé tí mo fẹ́ ṣiṣẹ́ tí wọ́n sọ fún mi pé báyìí mo ṣe máa ṣiṣẹ́ báyìí mo ṣe máa ṣiṣẹ́ ó bẹ́tà kẹ́ wọ́n ọ̀nà ẹ o. ẹ ẹ ẹ má bínú ṣé lóde inú ṣe wá gbé báyìí sí ilẹ̀ wa lólè fẹ́ ṣiṣẹ́ mọ́. mo máa pe dáàdì àti mọ́mì máa jẹ́ kí wọ́n understand ó ti yé yín. ẹ jẹ́ wá sí géètì fún yín náà. ọmọlàdé náà wà púpọ̀ ah, jọ jẹ́ kí n fẹ́ padà yeah I'll call you back o ah. Sleeping on Jesus. Hey, ọ̀bọ ìbá àlàyà o, ayé máa ń gan Can you imagine? He's sleeping on duty. Wọ́n ní kó máa ṣọ́ gate ó ń sùn. Ah. Are you crazy? I'm sure you are crazy. Yes, I am sure. Kí ló ṣe ẹ́nà? Ṣé gbọ́dọ̀ ní kó máa ṣe bí báyìí ló ń ṣe yẹn ó sùn? Lẹ́nu iṣẹ́. Ẹ́ okay ọ̀rẹ́ ti yé mi. Very very soon. Ó kù díẹ̀ kíkiní fún ẹ tí màá fi sáàkẹ́ oh yes màá gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ wàá máa lọ kiri pure water idiot. kò ṣe pé iṣẹ́ kankan náà lọ títí lò ṣe. Thank you. Sarah ò sínú ilé. Wo, ó wà nínú ilé gbàgbé ti ẹ̀yàn ọjà ni. Ẹ tẹ̀dúná kí ló dé? Àtijọ́ tó ti gba fóònù nọ́mbà mi ò fi gbà kan pè mí. Hmm, kò tẹ̀ kí ṣe ké bí àmì ẹgbẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí owó lórí fóònù mi. Mi ò dẹ̀ ra káàdì. Gbogbo ìrìn àjò mi náà kúkú jẹnu géètì yẹn lọ sí ìgbà yẹn lọ. Àti pé tí bá ti ní kí n tún pè ń gbà mí, mo dáadé mo wà nù lé. Níbo ni mo máa kó sápamọ́ sí máa ti máa pè? Má bì kó kó wá tó yẹn náà ẹ. Sarah oh so ìdí tó fi ní kí n má sìn ẹ ni Bámidélé ló wá bá I see Eh, kí ni wàá ṣe lọ́dọ̀ ẹ̀. wo nǹkan tá a jọ ń ṣe náà lórí yìí. Ah, ṣé kìí ṣe pé mò ń lálàá so kí ló wá ṣe pẹ̀lú ẹ̀. ọ̀rẹ́ o ò lálàá orí pé mi àti ẹ̀ àmúra wa lọ́wọ́ dání ọ̀rọ̀ ìfẹ́ ló pa mi àti ẹ̀ pọ̀. ọ̀rọ̀ ìfẹ́ ló pa ìwọ àti Bámidélé pọ̀. Ah, ah, mo ṣọ́ pé mo ń lálàá èèyàn kan ní láti jí mi. Ah, are you insane? Eh? I'm not insane, my friend. Bámidélé àbọ̀ ọ̀rọ̀ tí ẹ mọ̀ ni. sori lóòótọ́ ni mo rí pé bámidélé gateman ni mo dẹ̀ lọ́ọ̀bù ẹ̀ kó tún wáá gbọ́ o òun ni mo fẹ́ẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ sílé. Ah, ó ti yé mi ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi so ìwọ ló ń ṣoògùn ó ń ṣoògùn nílùú yín kọ́ máa bẹ́ẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ wá afẹ́fẹ́ girls káàkiri àbí. oh good jọ̀ọ́ jẹ́ kí n bẹ̀ ẹ́ o or kí n dẹ̀ wọ́n ọ̀nà ẹni sórí ibi tó ń ṣoògùn ẹ̀ sí yẹn ibẹ̀ náà ni kò bá ṣe sí o máa kí oògùn ẹ dọ́dọ̀ ti tèmi o tó bá lọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ tí oògùn ẹ bá dé ọ̀dọ̀ mi máa slọ́tà ẹ̀ ni ẹ kúranù. ẹ ṣe kò sí ìgbà tó lè ṣe. Bámidélé, kí ló O ti jẹun ni, mo fẹ́ tọ́lẹ̀tì. Kí wàá ni? Òtútù. Kí yá o yìí tí ẹ mọ̀ kan tó ń ṣe tẹ́ bá débi ẹ̀ rí ó lóun ti ń bọ̀ tí ẹ dìde kó jókòó wá. sarah ti ń bọ̀ pẹ̀lẹ́ jókòó dáadáa ó tẹ̀ ń ṣe bí ọmọdé àti ti dé kò yé mi o mo jáde lọ ní bá rí mi báyìí ó gbọ̀n mọ́lẹ̀. Hospital, hospital. Ah, ìgbà yóò ti yes. ṣé tí lọ attend sí patients tó wà ní ward four yẹn. ok máa yẹn tí wọ́n pè ní portable tó kó sínú omi àbí. Eh. ah ìfẹ́ àtẹ́lọ̀ ló yọ máa yẹn. ah. ṣé o tán láwọn kan tá a máa ń sọ nìyẹn o imagine kó ga o ó lọ kó sódò ó lóun wẹ̀ sùn mẹ́pù ṣé irú ẹ̀ ló máa wẹ odò ni. ẹ wọ́n wá bó sínú ẹ̀ tọ̀ wọ́n wá nínú ìwọ̀n lókè wọ́n àdédọ̀ fẹ́ máa padà jí ni sínú ẹ̀ náà ni wọ́n á máa rọ́ọ̀ṣì wọn káàkiri anyway táwọn náà bá ṣe lẹ́yìn ìṣàwọn náà ní kọ́sítọ́mà wọ́n kò sí problem. àkọ́kọ́ lọ́wọ́n bá kó bá wa fún wọn lálàáfíà. ẹ bá mi gbé ẹ bá mi gbé o ẹ pẹ̀lẹ́ sá kí ló ṣe wọ́n òtútù àti inú ló ṣàn complain láti rí. ìkan tẹ́lẹ̀ ò ṣe ń fẹ́ wá sọ fídíò nìyẹn wà á kọ́ máa fojú ẹ̀rú ríṣiríṣi ìgbà wo ló sì lọ sí àwọn kan wọlé ìkan náà tún gbé lọ ìhán nìkan tún jẹ mẹ́ tà ní ọmọ sànú àǹtí mi máa ló kọ́ sí gbogbo ilé ẹ tí mo máa tẹ̀lé wá lọ́dún mi máa. àǹtí àwọn ìgbà tẹ́yìn ṣe báyìí sọ̀rọ̀ àwa táwọn aṣiṣẹ́ ń bẹ̀ ń kọ́ kí ni káwọn wá ṣe. Ah, àǹtí nọ́ọ̀sì lè ń gbìyànjú èmi ò lè ṣiṣẹ́ nọ́ọ̀sì èmi iṣẹ́ ọlọ́run àmọ́ kọ́lọ́run ọba lágbára kó fún wọn lálàáfíà. àmín àmín o tọ́ lè sọ. àǹtí mi ẹ pẹ̀lẹ́ mà àṣẹ ti rí dókítà báwo ni wọ́n ti dá yín lọ olùwà ṣèlérà ẹ dá ṣe ẹ ṣe gan-an partner. ló kọ. Bámidélé ni sà. Age. Forty two years. òde má dáyà já mi ah, tètè o dókítà ní kí n wá mò ń bọ̀ ṣùgbọ́n. mò ń bọ̀ dókítà ní kí n lọ ṣùgbọ́n bá mi níbo lẹ ti ń bọ̀. mo gbé agbébámidélé lọ sí hospital ni. ṣé kò ẹ̀pẹ́ ìṣirè. rárá mà. ṣé kò ẹ̀pẹ́ orí dàrú. ó pé mà. ẹ sọpọ́ọ̀tì yàn lọ sí hospital. ṣé ìyẹn ni sátẹ̀mí rán yín. ẹ rán mi iṣẹ́ mo wá bá yín nu nílẹ̀ kan pé ara bá mi délé òyà ẹ̀dẹ̀ dá mi lóhùn ìgbà tí mo dẹ̀ ń lọ padà mo dẹ̀ rí kó ti fẹ́ kú ó dẹ̀ ni mò ń pe àǹtí sarah bí mo ṣe pè wọ́n nìyẹn àwájọ gbé wọn lọ sí hospital mi ì dẹ̀ pẹ́ púpọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ṣe ṣe dalóhùn náà ni mo ń sáré bọ̀ wá pé kí sáré wá lọ jíṣẹ́ tẹ́rán mi mà. ìgbà tó fẹ́ kú kọ́ kí ni tèmi pẹ̀lú yẹn ah. ẹ súnmọ́ bí ẹ súnmọ́ ẹ súnmọ́ mi ah. ẹ ṣe kí ni ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí mo ní kẹ́ súnmọ́ bí ẹ sọ pọ́ta ni ẹ sọ pọ́ta ẹ ṣe ẹ ṣe kí ni mo ṣe fún yín kí mo mo ṣe àbọ̀ orí ìjà mi. kí ló máa ní sá ọkọ̀ tí wọ́n láti frustrate mi lẹ́sìgbà tí mo ti dé láti UK ni kí ló dé kí ni mo ṣe fún yín ẹ eh? what's all this. kí ló ṣẹlẹ̀. mo ránṣẹ́ ni náà ó lè lọ ó lọ ṣe nǹkan míì ó bá mi sọ pé èèyàn kan fẹ́ kú kò bá kú dànù. if that is the case take it easy ma wa too temperamental our presence here should matter to you okay arábìnrin oya máa lọ náà. lọ sí ibẹ̀ náà tí mo àgbàlagbà ní o kì í ṣọmọdé. Okay. ok ọ̀rẹ́ ìṣọmọdé o yes ọ̀rẹ́ yes ṣe ṣe bó ọ̀rẹ́ ṣé bó máa ṣe dá sọ̀rọ̀ náà rè uh-huh. ìwà táwọn ọ̀yà tó ń rí tó ń wù èmi ò gbà pé mọ́ládé jẹ̀bi wa níwà tíyà yìí wù uh-huh. ṣé yóò bá tó lè sọ ẹyin tó bá ti uh-huh. bára jẹ́ tó bá ti bọ̀nà ọ̀jọ́ lóṣà máa kó sáṣọ kúkú wọ́n ti fi àárẹ̀ wọn ṣeré. notwithstanding notwithstanding àgbàlagbà ni òun dẹ̀ mọ́lé tóun ti wá sí mọ́lé tóun ti wá ọmọdúnrún àbínú ó dẹ̀ gbọ́dọ̀ respect ara ẹ̀ kó dẹ̀ respect ilé ẹ̀ now nǹkan tá a ṣe wá dáàdì ẹ̀ ń kọ́ kò ì dé. ó ah, ti dé láti South Africa. ó dẹ̀ sọ fún mi pé òun máa dé lánàá kẹ́ ẹ̀. jẹ́ kí n sọ sí ọ̀rọ̀ mi ìwà tí àwọn ọmọ máa ń hù ìwà tó burú ni o èmi ò dáhùn lẹ́bi o ṣùgbọ́n mi bọ́ láti rẹ̀ ṣùgbọ́n a níwà tí ẹni yẹn tó fi ń balẹ̀. no matter how kí ká fi yẹn sílẹ̀ but dáàdì ẹ̀ sọ fún mi pé òun máa dé lánàá kẹ́ kò ì dé. mo ti dé sir. please jọ mo fẹ́ kó gbàgbé nípa ẹ̀. Please don't say anything Think about her again. You're to your love. All right. Okay? Take it easy. Má jẹ́ bá sọ nǹkan kan nulẹ̀ mọ́ o jẹ́ tí ń Take care. Tí dáàdi bá dẹ̀ bí bá mi to pé mo débi ìlú It's okay. Ẹ ṣe gan ni sàkóso. Ìgbàlẹ̀ ní inú yẹn ti bẹ̀rẹ̀. O ti ṣe díẹ̀ sí. Àwọn oògùn olè wa ń lò sí ń gbà ní. Ẹ ohun àgbo ohun ìkànjú àgbò ló ṣe ṣe fún mi ṣá òun ni mo mú. Àwọn àgbo tí wọ́n júwèé fún yìí so ẹ wà lẹ́nu pé wọ́n júwe àgbo fíngbà tẹ̀lé dókítà tẹ̀lé lọ́ máa gba àtọ́jú lọ́dọ̀ ẹ̀. ẹ má bínú sá. àwọn ẹ má bínú kọ kálẹ̀ bá jẹ́ new customer patient ń bì ní ìbánikan dá yín padà wọ́tẹ́ tí wọ́n á bẹ̀rù mú seven years ní síta tí treat yín tí kankan wọ́n bá kọ́kọ́ ṣe yín ọ̀dọ̀ dókítà yẹn lẹ máa ń lọ ọ̀rọ̀ pẹ̀lú ọmú pakúmọ ẹ̀ mú àgbo kìnnìkan not ah madam ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ tẹ̀lé nọ́ọ̀sì yẹn. tí nǹkan bá ń ṣe ẹ tètè máa ma sọ síkútù kò ṣe gbà tó bá dójú ẹ. Good afternoon, sir. How are you? Good, good, sir. ìkan náà àwọn nọ́ọ̀sì yín ló ní pé kí n yọjú sí i. ok ẹ̀yin lẹ wá wo Mr. Bámidélé. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe jẹ́ sí i. ọkọ àfẹ́sọ́nà mi. ọkọ àfẹ́sọ́nà yín. ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín o. ǹjẹ́ ẹ mọ irú àrùn tó ṣe kó tó ṣe pé wọ́n gbé wá sí i. no wọ́n pè mí lórí fóònù pé inú so wá ṣe rọ́ọ̀ṣì wá síbí báyìí nìyẹn you have to thank your staff very very well tẹ bá ti lé bá delay just for two hours ni ìta mi cover bala máa rí nítorí nǹkan tó ń ṣe máa yẹn ó ní cancer of the skin jẹjẹrẹ jẹjẹrẹ láti inú dẹ̀ ló ti wá delay is dangerous ọlọ́run kàn ní pé ẹ̀yìn lẹ́mí ẹ lò if not ẹnu àwa ti try tiwa gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa àti admit wọn but ẹ máa ní ìdòwò láti san ẹ kọ́kọ́ lọ deposit fifty thousand naira a máa fi bá iṣẹ́ lọ so bàtí àtà bá ṣe tán balance bá kù á sọ fún yín. ok sọ yẹn ṣe problem tẹ bá lè fún mi ní account number tí ẹ̀ ń lò ní hospital yìí so máa transfer sí i. ok ok ok ẹ bá tiẹ̀ dọ́dọ̀ wọn bí a ní pos ẹ ní pos but ẹ jẹ́ fún iná kó máa dàbẹ̀ ni pé. zero zero one double four double four six double eight GTB ni o. Okay, sir. No worries. Ẹ má jẹ́ In five minutes, ẹ máa gbọ́ pé kí n Okay, sir. Thank you, sir. Ẹ take care. Yes. mo ní kẹ má disturb mi kí ẹ jẹ́ kó sùn bọ́ọ̀lù tí máa ń ṣe báyìí ṣe gbádùn ẹ kó gbóhùn kí ló ṣe yín. ẹ jọ náà ẹ jọ tí mo lè gba bẹ́ẹ̀dì mi. kò ní ìdí ẹ sùn kò ní ìdí nurse iṣẹ́ máa tún ní ká gbọ́ síta ṣọ́nà tún wà ní pé ká tún dúró tì yín wá ni. ẹ̀yin nọ́ọ̀sì ìjọba ẹran ṣe ń dà mí ọmọ wọn. wọn náà ní ajáde wọn ní ajáde lọ bí. nọ́ọ̀sì ẹ pẹ̀lẹ́ o hmm, orí àwọn afọ alálàáfíà o. ẹjọ́ bọ́lá tí kí wèrè tẹ fọwọ́ wèrè tẹ kó wá sí ibà. ẹ dìde ẹ dìde ẹ dìde fẹ́ yẹ tẹ́sítì ẹ kú jù ẹ pẹ̀lẹ́ mo ní wọ́pọ̀ àlàáfíà yín ni bọ́ọ̀ lára yín àǹtí ẹ̀kú tọ́jú ọlọ́wọ́ àdúgbò fún ọ lára bọ́ọ̀ lára ó sì padà pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tán. ẹ pẹ̀lẹ́. Ah, ẹ pẹ̀lẹ́ mi sábà nílé. pẹ̀lẹ́ máa ń kíjọ. ẹ Mr. Bámidélé ilé tẹ̀ ń lọ yìí mo fẹ́ kẹ́ lọ fi rest tí n bá continue láti pé kẹ́ wà ní bẹ́ẹ̀dì bí òun máa máa read ìgbà tí mo dẹ̀ ti rí pé àlàáfíà ti ń dé the best ni pé kẹ́ lọ lè kẹ́ lọ rest àwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ gan mọ̀ para yóò dà ẹ̀mí iṣẹ́ dẹ̀ ni ó gùn ju ẹ̀mí yẹn lọ ìgbà tí wọ́n rí iná gbà ṣiṣẹ́ tó bá ní wọ́n á gbẹ lómi tí rọ̀ mi yẹn báyìí ẹjọ kẹ rest dáadáa ah, madam ẹ̀yin lẹni iṣẹ́ tó máa pọ̀ jù bẹ́ẹ̀ láti ṣe ẹmí sọ pé wọn lóògùn ẹ lásìkò wọn dẹ̀ ń jẹun dáadáa wọn dẹ̀ ń rest ṣé ẹ mọ nǹkan tí mo ló ṣe wọn ó dangerous gan Ọlọ́run ló kàn gbà kó tó pé kó lọ ẹjọ ṣé ẹ ti gba ogun yín. àwọn tí kò gbé fún. ó wà lọ́wọ́ yín o ẹ jẹ́ kó máa rest kí ẹ máa jẹun lásìkò pàápàá jùlọ àwọn oògùn yìí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ṣe máa lò síbẹ̀ mm. ká máa fún wa lọ tààrọ̀ lọ́sàn-án lálẹ́ gbọ́n tẹ́ bá mọ̀ pọ̀ fẹ́ lọ kẹjọ kan lò ẹjọ́ Mr. Eh, Bámidélé ọ̀nà àfin lálàáfíà tó sọ. ìwé mi ṣe pé wọ́n rẹ́sì dáadáa gbogbo àwọn ọdún náà dẹ̀ wọ́n. àti ẹ̀ lò lásìkò. ẹ ṣeun sọ. my God. níbo ni wọ́n bọ̀ just get the hair out of this house eh. má dẹ̀ jẹ́ kí ever rí ẹ kó padà sínú ilé yìí mọ́ ok. kí ló ṣẹlẹ̀. daddy ṣe rí bọ̀bọ̀ ìkó kí ṣèyàn gidi rárá idiot tí mo pè yẹn gangan ni ẹ mọ gbogbo tó ṣe fún mi ni ó fojú mi hàn kan nínú ilé yìí màá jáde lọ màá dé màá máa blow horn kò ní open fún mi èyí tó wá ṣe tó wá worse jù nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó kàn lọ ó ṣọ́ lọ mi ò mọ ibi tó lọ he just left the house èmi nìkan ni mo dá wà lé ṣé lè imagine kí nǹkan kọ́ lọ ṣẹlẹ̀ sí mi ó kàn lọ for days mi ò rí. ok máa bọ̀ máa bọ̀ you come over ọgbọ́n kí ló ṣẹlẹ̀. mi ò púpọ̀ ni ṣèlú ti dúpẹ́ lọ́wọ́ ìyá kúkú lọ́yọ́ tó tọ̀ yìí inú ní ìmọ̀ tó ṣe ní ó kù díẹ̀ ọlọ́jọ́ dé ní ẹ̀mí àti ìyá kúkú hospital mo wà fún ìdílé ọjọ́ mẹ́ta. three ah! days lọ́dúnlá lọ́sibítù kí ló dé mi ò réyìn kankan pè wá àbí. irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè pè wá kẹ́ sọ fún wa so ó lò three days lọ́sibítà and eh, ṣóun rí rẹ̀ ṣóun rí rẹ̀. ojoojúmọ́ mẹ́ta ń gbé ìlú ọ̀sán ọmọ ẹni ò ti díẹ̀ láti fèsì ọpẹ́lọpẹ́ ìyàwó àti ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ọpẹ́lọpẹ́ ọmọ obìnrin tó ń bọ̀. She's my friend àfi bó ṣe ta mọ mi ò mọ nǹkan tó rí lára ẹ. ní sùúrù ó dẹ ṣe sùúrù sórí sarah tí wọ́n ń wò yìí ọmọ ti tèmi ni yes ó dàbí ọjọ́ ojo ti tó àbí ọjọ́ tó máa gbọ́rọ̀ ó ti tó nítorí a àfẹ́sọ́ àfẹ́sọ́ ìjọ kan náà ló ma tú sí gbangba màá wá jẹ́ kó gbọ́ nǹkan tó mọ̀ láti màá wá jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ tí ò mọ̀ màá jẹ́ kó gbọ́ lẹ́nu sórí bámidélé tí wọ́n wò yìí àwa la bi ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ni sórí nígbà tá a bí ó bẹ̀rẹ̀ àárẹ̀ àwa gbé jáde ibi tá a gbé lọ ó ń jẹ́ kó yé wa wípé ká má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ pé àwa la bi bámidélé ìdí nìyẹn tá a fi fi bò àbí ètò rẹ̀ la ṣe fi bò tá a jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ dórí ìwọ fúnra rẹ̀ ẹ ìgbà tóun fúnra rẹ̀ wá dàgbà ó wá bẹ̀rẹ̀ sí ní ní àwọn ìṣòro kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ olóbìnrin dé. ọmọ lọmọ mi <laughs> kárí ìfọlá ló kọ́ fún wa yìí o àwọn náà àrọ ọmọ ṣìkẹ́ ẹ̀ à ò ní dààmú tí ò ní tiẹ̀. àwa nìkan pọ́n. ó mà ṣe bẹ́ẹ̀ o ò tiẹ̀ sọ ìbẹ̀rẹ̀ ẹ̀ débi tó fẹ́ sọ àárín ìparí ẹ̀ ló gbé wa wáyìí ọmọ àṣerú ẹ̀ fún wọn lágbára wọn wàá rọmọ ṣìkẹ́ ẹ̀ ò ní dààmú kékeré lélẹ́yìí máa jẹ́ nínú oore tíwọ náà máa gbà lọ́wọ́ ọmọ lágbára ọlọ́run torí ọjọ́ mi lójú bámidélé ah, ọkọ mi. Ah. bámidélé ó ṣe bẹ̀bẹ̀ o ọjọ́ mi lójú gbáà eléyìí ló kọ́ fáwa èèwò ló wá fẹ́ kọ́ fún rẹ. ẹ ẹ mú mi oúnjẹ ọmọ màá ní òkú ní sùn oúnjẹ. àmì. bá a ṣe wá wà yìí sí ìyàwó ló kù kó mú wálé àwọn àti ìyàwó ẹ̀ lájọ máa bá bí o tiẹ̀ máa wá gbé bí kó tiẹ̀ máa wá bí àbíṣẹ́ mi náà ni màá máa ṣubú ni màá máa dìde nínú bí báyìí ah, ah. lórí ọ̀rọ̀ oníyàwó rí tẹ̀ sọ èyí tó ìṣẹ̀lẹ̀ gbẹ̀yìn. wà náà kí ló dé òun jẹun ó ti set dání là. inú the problem ibi tí mo lọ yẹn wà important look at the time time to love. But oh, darling, go go bring go sell You just say something then you go. Why now? But you are still the same. Think about being my wife, Jerry. She will be the better you from one to me. What is already put me fellow she my person. Please. Please. like mama. Don't stay long. All right. Hello? Yeah, what's up? Kí ló ń ṣẹlẹ̀? Hmm. Mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Láàrin wa change. More rò pé máa lè wá bá ilé ìtẹ́ ọ̀hún. Because ọkọ commission ṣe ń jáde And it's too early pé kí n máa bọ̀ ń tà á sìn. Àwọn neighbor wa èké ni wọ́n. So, ìbánibóyá hmm, kò máa bọ̀ ń lé. Ṣùgbọ́n kò fẹ́ wá fún mi Yeah, nǹkan. Ẹ eh, kò problem now. My boy. ti bẹ̀rẹ̀ My boy Joe, my expert. Yeah, later. <sighs> Yes. Who is it? Kí ló dé bí ti báwo? Ọmọ báwo ní bọ̀wọ̀ máa bọ̀ ni? Ọkọ mi ṣẹ̀jáde ìsinmi ṣó fẹ́ kó bá mi máa bọ̀ níbi. Ah! Báwo ló bá jáde ká lè rí tọ́pọ̀ bá lọ kọ́kọ́ ló ń kó ni ṣé mi ṣọkọ ẹ̀. mi ì fẹ́ jẹ́ káwọn ará àdúgbò máa rí mi bí ìrí ẹni tó gbọ́kùnrin wọlé ìwọ náà rí pààrọ̀ kùtùkùtù lélẹ̀ ó jẹ́ wá dúró síbẹ̀ yẹn ó tún gara tó sẹ́wọ́ ọ̀nà mi àsìfì wọ lọkọ mi báwo ló ṣe ń ṣe báyìí. ọkọ yóò gbọ́rọ̀ tó sọ lẹ́nu nígbà tó sọ pé ọkọ ẹ jáde lọ òkè èmi tí mo wọlé ṣé mi kì í ṣọkọ ẹ kí ni ìyàtọ̀ láàrin mi àtọkọ ẹ. àti pé kí ló dé tó ń rojọ́ lórí ọ̀rọ̀ yìí ó dẹ̀ fi gbogbo yẹn lẹ̀ ṣe bẹ́ẹ̀ mi lélẹ̀ ó dẹ̀ promise mi àbí o ti gbowó dé fúláyìn èmi lélẹ̀ dẹ́ mú owó yẹn wà náà. sori ti owó yẹn kọ ní program owó yẹn wà lọ́wọ́ mi àmọ́ sori mo ṣe ń bọ̀ látọjọ́ náà bẹ́ẹ̀rìn mi ó kàn change àwọn systems ń kàn change wọ́n rò pé kí ló lè máa ṣe ní wọ́n á rí i pé ó rà pé ara fẹ́ ṣàfẹ́rẹ́ ara rẹ̀. Hmm. má gbé yẹn wá o hmm. kọ́lá má gbé yẹn wá rárá kí ló ṣe é tálẹ̀ ò bá yá wọ́n lè lọ sí hospital. sọ̀rọ̀ hospital ni mo ń bẹ̀ sọ mo ń tọ́ láti sọ fún ẹ pé mo ní feelings fún ẹ fifty ti tèmi kó wọnú fifty ti tiẹ. kí fifty wọnú fifty. kó tó ń dúró kí mi àtẹ́dẹ̀ yọ. ẹ kọ́lá ó fẹ́ fún mi lówó yẹn àbí kò sí problem bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ọmọ ènìyàn ṣe máa ń ṣe tẹ́ bá ti promise èèyàn lówó báyìí tẹ́ ẹ fẹ́ fún ẹ ní wọ́n one way or the order. láti gba nǹkan yẹn jẹ́ láti má fún ní nǹkan yẹn no problem kò sí problem tó bá mọ̀ kó fẹ́ fún mi lówó yẹn then go. tó bá ní kí n máa lọ ọmọ pé yẹn ló kéré jù fún mi bọ̀ mo fẹ́ jẹ́ kí nǹkan kan yẹ ṣé ọmọ bí ṣe lọ́n gbòòrò ń sìn kò sówó kò sọ̀rọ̀ tó bá ní kí n máa lọ àwùjọ. kọ́lá àwa kí ló ń ṣe ẹ́ báwo ló ṣe ń ṣe báyìí máa bọ̀ hmm, máa bọ̀ ṣé mò ń bẹ̀ ṣeré ni ọ̀rọ̀ kékeré ta kàn fi ń ṣeré yẹn dẹ́hùn ti fẹ́ máa lọ wàá máa gbówó yẹn lọ nìyí. Ah, Mr. Bamidele, ẹ kàárọ̀ ah, ẹ kàárọ̀ ẹ lọ bí iṣẹ́ ni a máa rí yín láàárọ̀ yìí. mo tiẹ̀ ti wá débi iṣẹ́ ó kù díẹ̀ báyìí mo kàn rántí pé fáìlì kan wà tó wà important ìyẹn gan mo padà wá mú sí. ọ̀gá ó dà ṣé ẹ̀ṣẹ́ àgbàgbé ogun kan tí mo bá yín sọ. o mi ò gbàgbé but ìyá ah, àṣàbí ẹ máa ṣe kọ́kọ́ fún mi o tí n bá dé máa pè yín because a ṣe ní láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ya ìmọ̀ sí ilẹ̀. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ẹ ṣáà má gbàgbé mi o ẹ fi mí sọ́kàn o ó dáa bẹ́ẹ̀ bá mi kíyàwó yín ẹ ṣáàtìrẹ ah, mi ì rí túbà ní ìṣòkò. Ah! Ah! ṣe ẹ ti wo tv yẹn. no mo ti ẹ ti fẹ́ bros. ẹ jẹ́ sọ̀rọ̀ èmi náà ọ̀rọ̀ ni mo ṣẹ́rí ẹ̀ bro ṣẹ́rí. mo ah! dára bámidélé ah! bámidélé ò dẹjọ́ ò dẹjọ́ kò ṣàánú mi bó ló fẹ́ kí n kó lọ sí i ah oh my god olórí burúkú ó dalé mi rú tán ó tún pè mí kò dẹ̀ ní yẹ bámidélé ó torí ọlọ́run ṣàánú mi jọ torí ọlọ́run ṣàánú mi. Bámidélé mo fi ọlọ́run pé jọba tẹrù mi síta. Ẹ ló rí láti kó o bá kọ́ tiẹ̀ o. Pè é kẹjọ sọ part one ní tètè lẹ́ẹ̀kan yẹn kẹsẹ̀ wá ṣe part two. Ṣé kí tó la ojú mi ń sìn kó ẹrù ẹ yìí ìta. Bámidélé kò sẹ́ni kankan tó ń pè mí. Mo lè parọ́ fún ẹjọ́ torí ọlọ́run ṣàánú mi. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ eré o, bí ṣe rárá sọ fún ẹ yìí, má yẹ kí òkú méjì bá ọlọ́run lé, bọ́sítà nù lé mi bọ́ọ̀lù tàbí rẹ̀ pẹ̀lú mi sọ fún ẹ tó jẹ́. bàbá ah ọkùnrin ibrahim ẹ ṣe ẹ ti ẹ mọ rí ẹjẹ bá mi bọ̀ rẹ kó má lé mi síta. bámidélé nísìnyí náà. ìwọ ti máa sọ fún yín ẹ má jẹ́ kí ìbínú ẹ máa pọ̀ jù o ti understand mi o kí ló ti ṣe tuntun ẹ kẹrù ẹ wọlé jọ. ibrahim mi ò lè bá ẹ sọ̀rọ̀ ibrahim. èsì lóòótọ́ mo láì bóyá gbé ọ̀rọ̀ yẹn látòkè sísàlẹ̀ èsì mi ṣe wá léṣù yẹn gangan ni kò sọ ohun tí èṣù yẹn ṣe. kí ló ṣẹlẹ̀ èṣù ni ọkọ Ibrahim eh? mo ṣe sọ iṣẹ́ èṣù ni oh, wọ́n ẹ bá mi bẹ̀. ògbọ́n táwọn bá wa sọ ni wọ́n lé ṣù nílé èṣù dẹ̀ ní fílẹ̀ wa ṣe bùdó lágbára náà. èṣù lọ́pẹ́ máa ṣàlàyé fún ẹ iṣẹ́ tí èṣù máa ń ṣe nínú matrimonial home yìí ni èṣù ṣe ni mo rí ni kò sọ fún ẹ. kí ló yé mi náà ọkùnrin nínú ilé tèmi lórí ìyàwó mi Ibrahim. orí kò mú mọ́ra. ẹ̀rọ ó yáyá dé bàjẹ́. Ibrahim ẹ̀wà ẹ̀wà ẹ̀wà. Ah, ó náà mú ọ̀rẹ́ bọ̀ nínú mi wọ́n mú kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lù ẹ̀sẹ̀. ẹ̀jọ̀ mo fọlọ́ ọ̀rẹ́ yẹn ẹ̀jọ̀ ṣàánú mi iṣẹ́ èṣù. èèyàn máa ń kúrọ́ bẹ́ẹ̀ ṣù o èṣù rẹ̀ ní nínú tọ̀ o mọ́tò sọ òṣì èṣù nǹkan tó kúrò lù tẹ̀yìn o. àmìlẹ̀ o mo ti tutù jù ẹ́. ó pẹ́ jù. bá ìjọ tó lọ. <laughs> fi ẹ̀dúró náà ó pa ẹ̀tẹ̀ ọkọ̀ péré mu. <laughs> ẹ gbà mí ẹ bó bá mi délé kí ló dé tó sọ ọkọ̀ fún wa ṣé mo pé mo ti máa ń bẹ̀ sọ̀rọ̀ ìyàwó ìyàwó ìyàwó ò sọ ohun tó sọ ò sọ jáde fún wa rí àbó sọ fún mi rí tó bá tẹ̀ fi nǹkan pamọ́ ṣó yẹ kó fi nǹkan pamọ́ fẹ́mi tí mo fi yẹ èmi mo dẹ̀ jẹ̀lé ẹ lórí. Bámidélé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń gbèsè ayé ẹ̀ ò dẹ̀ fi tó wa létí ẹ́ nǹkan tó ń bò mọ́ra ni. Ah. ẹ wò ó dáa ó tiẹ̀ dáa níbi tá a ti gbọ́ yìí náà ó sì dáa àtúnṣe ń bọ̀ ah, ah, kò sí ni kò sí bí bẹ́rù bá kọkè tó kànlẹ̀ ni ó níbi tá à ń gbé sí lọ sọ́dọ̀ pásítọ̀ wa ká lọ ṣàlàyé àbí kò sí wàhálà àtúnṣe wà lágbára ọlọ́run bí ìbá ti yànjọ́ bí ni kí tẹ̀yàn má dà wàá fẹ́ yàwó lójú ẹ̀mí mi òun òbí kan bẹ̀ yẹn pé ó fẹ́ ó fẹ́ bẹ́ẹ̀ àwọn ìṣiṣẹ́ díẹ̀díẹ̀ kan bẹ̀ ni. ẹ ṣe ibi tó tẹ̀ ṣédè ìgbọ̀n ọlọ́run ti tàlùbáríkà sí àbúrò rí. bá wa ti ọlọ́run wa àmọ́ pẹ́ wa wá síwájú yìí bàbá wa gba ọpẹ́ o ẹlẹ́rù mi ẹgbà ẹ̀yìn wa olúwa ìwọlọ́ba tó ń lànà fẹ́dà gbogbo tó ṣókùnkùn nínú ayé àwọn ọ̀run kedere níwájú yín ọ̀run ẹ wá tàn mọ́lẹ̀ sáyé wa kálẹ̀ mm. mm. mm. kálẹ̀ máa yìn yín lógo Jésù Kristi olúwa wa. Amen. Amen. amúmirí brọ́dà wa yìí bí ìgbà tí èèyàn ní ìṣòro obìnrin nínú ìdí obìnrin bí ká mú eléyìí kó jábọ́ ká nà ọ́n yìí kó jábọ́ ká mú dúdú ká mú pa kí gbogbo ẹ̀ máa jábọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run àwọn ogun ọlọ́run àwọn ogun fi yé mi wípé tí ọmọ ènìyàn bá fẹ́ rí ìṣẹ́gun lórí gbogbo òkè ìṣòro yìí àfi kí ọmọ èèyàn jura ẹ̀ pátápátá kó rẹra ẹ̀ sílẹ̀ olúwa ló ń ṣe tán àti gbé ìgà padà wípé kó wá iṣẹ́ bí iṣẹ́ ẹ̀gbin bí à ń ṣiṣẹ́ ìwọ̀ sí pé tọ́mọ èèyàn bá lè gbìyànjú kó ṣe é láàrin bíi ọdún kan ọlọ́run gbogbo ó lóun á fi obìnrin tó jẹ́ egun ìyá ẹ̀ wọ́n á fi ta lọ rẹ̀ tó máa bá kalẹ̀ ìyá wa ibi tíṣẹ́ ti wá kẹ́yìn nìyí pẹ̀lú bàbá wa wọ́n ní láàrin ọdún kan tí ọmọ èèyàn bá ń ṣiṣẹ́ yìí ẹ má sọ fẹ́ da ẹnìkan kan wípé ẹ̀yin lẹ́bi kò sì tún gbọ́dọ̀ jìnnà sákàtà yìí ọlọ́run tó bá lè ṣe èyí òun fi dá yín lójú pé a máa rẹ́rìn ayọ̀ a máa rẹ́rìn ìṣẹ́gun lórí ogun tó ń jẹ arákùnrin bẹ́ẹ̀ ló wà lọ́rùn àwọn ogun àlejò bẹ́ẹ̀ lọ hallelujah fún mi. Tí n bá gbọ́ yín dáadáa sir, ẹ ní àfi tó bá lọ ń ṣiṣẹ́ ìgbẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ sir, ṣé èyàn ò ti wá pọ̀ jù báyìí? Ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀. Ọlọ́run sọ nínú ìwé mímọ́, ó ní bí ayé àti ọ̀run bá ń kọjá lọ, ó ní kínkín nínú ọ̀rọ̀ kò ní lọ láláìṣẹ̀. Ẹ má jẹ́ ká kó ọ̀rọ̀ Ọlọ́run dànù ọlọ́run ló ní kó rẹra ẹ̀ sílẹ̀ ó ní rẹra ẹ̀ sílẹ̀ kémi kí ó lè gbé ẹ̀ ga ni. ó máa mọ̀ pé mi bẹ́ẹ̀ kò tún gbọ́dọ̀ jìnnà sákàtà. bẹ́ẹ̀ ló lọ ọlọ́run rẹ̀. iṣẹ́ ẹ̀gbẹ́ ló dẹ̀ gbọ́dọ̀ ṣe. bẹ́ẹ̀ ó ti wáyé mi láì sọ ẹ ṣe gan olúwa máa mú yín tẹ̀síwájú ẹ ní pèrè tìjú ẹ̀dẹ̀ ní dáàmú ẹ ṣe gan. arákùnrin ẹ tújú káà gbogbo tá à ń sọ yìí. just three hundred and sixty five days. Bámidélé òun ò pé bolo sinmi wá yá bi kò ṣeé dúró wò òun pé díẹ̀ ọmọkùnrin ò tó lára àbí tèmi náà ń fara sí rè tí gbogbo nǹkan fi ń lọ bó ṣe yẹ kó máa lọ. Ah, ẹ bí àwọn tápá ṣe máa ń kíyàn ní ti ṣe rí iṣẹ́ tó wà lọ́wọ́ yín yìí ẹ wá ike kan ẹ bá ti rí ike kan ẹ bóyin sí ẹ da iṣẹ́ yìí sí ẹ rò pọ̀ ẹ máa lò ń gbogbo gbà wà láàyè tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń lò ẹ sì rí yàtọ̀. ẹ ṣeun fa àmọ́ mo ní iṣẹ́ yìí ṣé kò ní pé bí ọjọ́ kan ní ká lò ọjọ́ kan ní ká má lò. gbogbo ìgbà lò ẹ̀yin náà sì rí yàtọ̀. ẹ ṣeun ọlọ́run fi nǹkan kan ràn mí lórí ọ̀rọ̀ arákùnrin tó jókòó yìí bó ni wọ́n ṣe jẹ́ sí yín. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni o láti ilẹ̀ láti jọ wà. ṣe rí arákùnrin tó jókòó yìí wọ́n gbọ́dọ̀ rẹra wọn lẹ̀ kí wọ́n má gbéraga kí wọ́n sì má ríra wọn ní ìrẹ́ tó ní dúkìá. àbẹ́ ẹ̀gbọ́n afẹ́ Ibrahim tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wàláì tàlà ṣùmọ́bì láì ilẹ̀ azim ọlọ́run sì yànda yàwó alálùbáríkà fún wọn nítorí pé ọlọ́run sọ nínú alukur'an ó ní ìyá àyíwá lẹ́zínà hamanu mo pe ẹ̀yin tẹ́ gbọ́ lọ́hún gbọ́ látúlìhìkú muhammed wàlùkùm ẹ má jẹ́ kó wo yín tàn yín jẹ wàlá haúlà dókùn àtàwọn ọmọ yín anzikiri láàyè kúrò níbi ìrántí ọlọ́run ọba kí wọ́n sì máa ṣe sàárà látàrí ìjákulẹ̀ lórọ̀rọ̀ olóbìnrin dé. làwọn àgbà. jẹ́jẹ́ bí ọlọ́run ṣe fi ràn mí nù wàláì tí gbogbo ń tà sọ yìí tí wọ́n bá ti mú un ṣe wàláì ọlọ́run pèsè ìyàwó alálùbáríkà fún wọn. bí ọlọ́run ṣe fi ràn mí nù. ẹ ṣe gan afa ẹ ṣe gan tí mo bá gbọ́ yín dáadáa ẹni kí n tó lè níyàwó alálùbáríkà àbí kí n sọra mi dẹ̀ tí ò ní dúkìá kankan. bẹ́ẹ̀ni. tí ò jẹ́ kankan tí ò lẹ́bi tí ò lára. ọ̀rọ̀ tá a fa sọ ń jọ sí sọ̀rọ̀ ọlọ́run kọ́ lélẹ́ báyìí bẹ́ẹ̀ àwọn àgbà wọ́n ní díẹ̀ ní ọ̀rọ̀ olúwa ò lọ láìsí. ó ti di ṣíṣe. sọ̀rọ̀ ni bájídé ní sọ lẹ́nu. bó kò máa ṣe gate man ní ẹnu ọ̀nà ilé ilé tó ṣe pé ìwọ ló kọ́ tó fi wá sínú ibẹ̀ kó má ṣe gate man wà máa ń ṣí géètì fún àwọn èèyàn tó bá wá wa wá ah, kí ni ìtumọ̀ yẹn ọlọ́run má jẹ́ má ronú èrò bẹ́ẹ̀ o tó bá ní kó lọ ṣe nǹkan ẹ̀gbin kì í ṣe bí irú yẹn o ah, ah, abẹ́ máa gbọ́rọ̀ tí Bámidélé ń sọ jáde lẹ́nu. wo rọrọ ọmọ mi ẹ jẹ́ kí ìṣàlẹ́ ìrànwọ́ fún yín o bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ yẹn kára ara mi lè léyìí mo ti gbà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ṣe àmúṣọ pé bó ṣe wù mí nìyẹn ó tẹ́ mi lọ́rùn tí máa ṣe nǹkan ẹ̀gbìn yẹn lákàtà yín bí kẹ́ máa fojú rí mi ju bí tí bẹ́ẹ̀kì òun mọ́wọ́ yẹn ṣèpínlẹ̀ lọ kí wọ́n kóra mi sí ìtúná kóra mi sínú ìyọrùn mi àmúmi ẹ̀ fi sílẹ̀ bẹ́ẹ̀ bí ṣe fẹ́ nìyẹn o èmi mo sọ bẹ́ẹ̀. ọlọ́run má jẹ abẹ́ ìwà gbọ́dọ̀ ti gbà kí ni sọ. ó máa ṣe sùúrù ó máa ṣe sùúrù ni o ìwọ náà gbọ́ nǹkan tí alàgbà sọ ṣọ́ọ̀ṣì ó sọ pé nǹkan ẹ̀gbin ni bámidélé máa ṣe ó dẹ̀ mú alàgbà wa yí pé kò ń retí nǹkan tó bá rí ló ń sọ síta èmi ò dẹ̀ fẹ́ kí àti ara bá mi délé ṣe ọlọ́run ó ti yẹ nǹkan tọmọdé yìí ń sọ sẹ́ẹ̀sì kú wà ń bẹ̀ ṣé kó wá bọ́ síta lọ máa ṣe nǹkan ọ̀dọ̀tí kó lọ máa ṣe gé tí máa ń lé onílé ni ó sọ pé kóun kúkú máa ṣe ní àkàtà wa ń bì èmi ò dẹ̀ rí nǹkan tó burú jù ń bẹ̀ ṣá máa ní kó lọ sọ́jà ló máa rí tòmátò ni àbí kó lọ máa ti ọmọlanke tó bá wà ń bí àṣírí wa bò ó ń bò wá láṣìírí ni. èmi ò èmi ò rí nǹkan tó burú jù nínú nǹkan tó burú jù. ọkọ̀ tàbí máa kì í ṣòun ló sọ ọ jẹ́ ká tẹ̀lé nǹkan tí pásítọ̀ sọ bó ṣe rí gbọ̀ngàn ni mo ṣàlàyé. bẹ́ẹ̀ ni èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí òun làkọ́bí mi ìwọ ni mo bí le tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá ọmọ bàbá ni yín òun ló dẹ̀ ti gbọ́ yẹn. ṣọwárí báyìí kò dáa even gan kó má jẹ̀gbọ́n ẹ̀ kó má jẹ̀gbọ́n ẹ̀ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹni tó bá jù wá lọ kì í ṣẹgbẹ́ ẹ̀. ti sarah tó dẹ sọ yìí ọmọ ọ̀rẹ́ mi hmm. bàbá ẹ̀ òun ló sọ ní jíbi ṣe dàbí mi gbogbo kọ́ńtà tí mò ń gbà ti pa sẹ̀rà bẹ́ẹ̀ sẹ̀rà kò tó lẹ̀ ní sẹ̀rà lọ́wọ́ ládé ládé ìtọ́jú ó ti tóbi jù ó ti tóbi jù. àwọn ọlọ́pàá la tọ́jú ọ̀rọ̀ wọ́n ṣe ní ká ṣe làṣìṣe. bẹ́ẹ̀ ni atẹ̀lé ìgbọ́rọ̀ ni wọ́n dẹ̀ ní ìgbọ́rọ̀ kò sí ẹni rẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ ni o ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ ṣe gan-an dáàbò ẹ̀ ṣe gan-an mọ̀ ọjọ́ yìí ní iye ọjọ́ ayọ̀ gidi ló jẹ́ fún mi mo ṣe wá mọ̀ pé ìsìn tó máa lọ náà lọ́dún aláìṣe àkọ́kọ́ náà máa dúpẹ́ lọ́wọ́ Sarah eléyìí ni olólùfẹ́ mi ẹni bí ọ̀rọ̀ tó rán lè ní àsìkò wọn ní. àsìkò ọ̀rọ̀ báyìí sẹ́là so òun mú nǹkan jẹ báyìí. lọ́dún tó bá fún mi. nínú ọgbà wa yìí náà. sẹ́yìn ìkọ̀ ẹ̀kọ́ tó kù ní pé sẹ́yìn ìyá kù tẹ̀ ń wò lórí ìdúró yìí. pé kì í ṣe tó yẹ ìyá náà tú àbí. yọ̀ọ́ <laughs> ìyá kúkú ti di mọ̀lẹ́bí wa látẹnu ìní ìlú ní ìfẹ́ kan ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ kankan ní ilé ìmọ̀ látẹnu ìní ìlọ máa fún ní five million naira kéde kó máa ṣe owó. lọ́sọ̀lẹ̀ owó tó dé ọlẹ́lànà. ẹ ṣeun ṣé wàá rí ọ̀rọ̀ ọmọlárí náà ó bá mi tọ́jú ẹ̀ kò ṣe é kù kù àbúrò mi ẹ̀jẹ̀ mi ìfọ̀dí rẹ̀ gbogbo nǹkan kí nǹkan tó bá wù kó ṣe láàyè. pàápàá jù lọ ẹ̀hún gùn ibo òtẹ ẹ̀jú wa mọ̀ sódà sódà pàápàá ọmọ tàbí lèrè kó máa wù àgbéraga hmm. ògbójúmọ̀ ògbójúmọ̀ àwọn làbí. ẹjẹ́ tó ṣe pọ̀ jù lọ ẹjẹ́ tó ṣe pọ̀ jù lọ ẹ má gbẹ ẹ àwọn èyí kò rí kankan máa ṣe o. ẹ̀rọ ayé ìgbọ̀ngàn ló ń jọ mí lójú. ẹ̀rọ ayé ìgbọ̀ngàn.